yóò béèrè nípa ìyá rẹ̀ torí kò jábọ́ lójú sánmà tí àwọn òbí rẹ̀ bá wà láyé kò sí ní tó takora wọn pé kí wọ́n mara wọn tí bàbá ìyàwó bá sọ pé òun ò òun ò ní tírẹ́sì kó mọ bàbá ọkọ ọmọ òun tí bàbá yẹn bá nìkan tí ń yọ nǹkan mu mo rò kí bàbá kan ó sọ pé òun ò ní tẹ́sì láti mọ bàbá ọkọ ọmọ òun àti ìyá ọkọ ọmọ òun kí wọ́n mọra wọn kò sábúrú níbẹ̀ kí wọ́n dára wọn mọ̀ kò sábúrú níbẹ̀ wọ́n ti jọ fẹ́ di ẹbí nípasẹ̀ ìfi ọmọ fúnra wọn. so tá a bá rí bàbá ìyàwó kan tó bá lóun fẹ́ òun ní láti mọ bàbá ọkọ ìyá ọkọ no problem bó ṣe fẹ́ nìyẹn ṣùgbọ́n èyí tó burú òun ni kí bàbá ìyàwó kó fẹ́ mọ bàbá ọkọ ìyá ọkọ kí ẹ̀ńtọ́ wá jẹ́ ọkọ kó wá fi bàbá rẹ̀ kó fi sílẹ̀ kó fi ìyá rẹ̀ kó fi sílẹ̀ kó wá lọ áyà bàbá kan àti ìyá kan pé kán wá dúró. Ah, ó burú pọ̀. o burú pọ̀ o burú pọ̀ láti máa pe ẹni tí èsì bàbá rẹ ní bàbá rẹ níjókòó tí ó yẹ kí bàbá rẹ ó wà ẹ̀sìn wò fara láti máa pè yá kan níyà rẹ níjókòó tó yẹ kíyà rẹ ó wà tíyà ẹ sì wà láyé tó wà láàyè ẹ̀sìn wò fara mọ́. ìwà burúkú ni o ìwà ìmoore ni ìwà burúkú ni ìwà ìmoore ni àmọ́ bó ṣe jẹ́ ìwà burúkú tó kò yìgì tí ni o yìgì tó lọ háyà bàbá rọ́ tó háyà ìyá rọ́ láti wá rẹpísẹ́ǹtì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí bàbá àti níjókòó yẹn tí wọ́n sì so yìgì ṣé yìgì so igi so pé ọ lọ àyà bàbá arọ àti ìyá arọ wá kò ní yí kí ni igi mọ́ so igi so ṣùgbọ́n ìwà tó wù yẹn ìwà burúkú ni ìwà burúkú ni. bí ó bá sì já sí pé èèyàn ní àníyàn burúkú kò lè ṣe bẹ́ẹ̀. tí ó bá ní èròǹgbà burúkú kò lè ṣe bẹ́ẹ̀. àláọmọ yìí lá bóyá n tó jẹ́ kọkùnrin yìí ó ṣe bẹ́ẹ̀ ni pé torí pé a gbọ́ pé a gbọ́ pé mùsùlùmí lòun bóyá n tó jẹ́ ó ṣe bẹ́ẹ̀ ni pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ti sọ fún pé bọ́ ọ bá fẹ́ fẹ́ yàwó mùsùlùmí ni kò fẹ́ àmọ́ nígbà tó ń wá fẹ́ fẹ́ yàwó kò wá fẹ́ mùsùlùmí ó lọ bóyá ìdí tó fi lọ áyà bàbá arọ àti ìyá arọ nìyẹn wọ́n fẹ́ tẹ̀fẹ̀ nú ara rẹ̀ wọ́n fẹ́ tẹ ìfẹ́ nú ara rẹ̀ ní ti kéèsì yẹn ìgbéyàwó yẹn ò lálàáfíà nítorí pé o kò ọlífàì láti fẹ́ náà sọ́ra mùsùlùmí tí ó kò ọlífàì láti fẹ́ náà sọ́ra lóbìnrin májẹ̀mú bíi méje sí mẹ́jọ ó gbọ́dọ̀ pèsè lára májẹ̀mú àkọ́kọ́ ọbẹ̀ ò ní wípé ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè Islam ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè Islam. ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè Islam. so àfàìmọ̀ kó má já sí wípé àwọn bàbá ọkùnrin yìí àti ìyá ọkùnrin yìí wọn ò fara mọ́ kí ọmọ àwọn kó fẹ́ náà sọ̀rọ̀ lójó dá irú ọgbọ́n tó dáhùn lójó dá irú ọgbọ́n burúkú ìyẹn ní ìyẹn mo gbóòórùn rẹ̀ nínú bó ti lọ aya bàbá arọ́ àti ìyá arọ́ nǹkan kejì tí mo tún gbóòórùn nínú ìṣẹ̀lẹ̀ yẹn ni wípé ká fi àzúmù wípé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọn ò dákan mọ̀ ṣùgbọ́n ọmọkùnrin yìí ó kàn fẹ́ fi ọmọbìnrin yìí ọkàn fẹ́ fi ọmọbìnrin yìí ọkàn fẹ́ fi rúgbó ni ó fẹ́ fi rúgbó ó fẹ́ fi tura àwọn ọkùnrin kan ń bẹ tó jẹ́ pé kìí ṣe pé wọ́n fẹ́ fẹ́ obìnrin yẹn ní fífẹ́ pé yá fẹ́ra wa ká sì gbà pé ikú ni ó yà wá wọ́n kàn fẹ́ fẹ́ ẹ pé jẹ́ nǹkan fẹ́ ọ for a time jẹ́ fún ọ jẹ́ kí n fẹ́ ọ fún àkókò kan jẹ́ kí n fẹ́ ọ fún àkókò kan kò wá rí bẹ́ẹ̀ ó ṣe fẹ́ obìnrin yẹn tán tó wá pàtì sí nàìjíríà láì ní àjọsọ láì ní àsọtẹ́lẹ̀ láàrin òun àti ẹ̀ ó fẹ́ fi ṣe ìjàmbá fún ọmọbìnrin yẹn ni irú bẹ́ẹ̀ kò dáa irú bẹ́ẹ̀ kò dáa kódà àwọn shiite àwọn shiite tẹ́ máa ń ṣe nìkáwù lè mú tí a nìkáwù lè mú tí a ìsìnkú ọ̀lẹ́ pé ìyẹn lọ sí òtẹ́ẹ̀lì ó fẹ́ lu oṣù kan lóòtẹ́ẹ̀lì ó sì negotiate pẹ̀lú obìnrin tí ọmọ bá sùn fún dídí oṣù kan èlò ló fẹ́ gbà ntẹ́pẹ̀ ní àmútíà náà nù ok kéèyàn fẹ́ yàwó for a specific period of time ìwọ ìyàwó yìí o ọdún kan ni màá fi fẹ́ o tàbí ọdún mẹ́rin tí màá fi skul bí màá fi fẹ́ o so wọ́n mọ̀ jẹ́ yàwó fún mi fọdún mẹ́rin tọdún mẹ́rin bá ti parí àìsàn kọ́ mọ́ àìṣeyàwó mọ́ so tó bá sì bímọ obìnrin yẹn ló máa kó ọmọ lọ àwọn ṣíà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwa alùsùnà àìṣe bẹ́ẹ̀ nínú yàtọ̀ tí ń bẹ láàrin shiite muslim and sunni muslim ònìyẹn wà tí sunni muslim tó wá fẹ́ ṣègbéyàwó yóò ṣègbéyàwó rẹ̀ pẹ̀lú èròǹgbà pé àjọ lóra wa gbó àjọ kú sínú ìgbéyàwó yìí ni àyàfi tí kádàrá ọlọ́run bá mú ìkọ̀sílẹ̀ wá. ṣùgbọ́n àwọn ṣíàìtì láti ọjọ́ ìgbéyàwó ni wọ́n ti mú ọjọ́ ìkọ̀sílẹ̀. Hmm. látọjọ́ ìgbéyàwó báyìí ni wọ́n ti mú ọjọ́ ìkọ̀sílẹ̀. eléyìí taku ìlànà anájúwa Muhammad sallallahu alayhi wa sallam so ìwà tọkùnrin yẹn wù fún obìnrin yẹn ó jẹ ìwà tí kìí ṣe ìwà mùsùlùmí. wàyí arákùnrin òun náà mà pé obìnrin ìbímọ wọ́n mà pé obìnrin ìbímọ kódà nínú ìbéèrè yẹn wọ́n ní wọ́n ṣe àkíkọ̀ pé àbúrò rẹ̀ ló wá bá a ṣe àkíkọ̀ yẹn pé òun ti kú nàìjíríà ọmọ kó o bímọ káti ẹ̀ sọ pé o ò fẹ́ obìnrin yìí mọ́ wọ́n lọ́mọ ẹ̀ ti pé ọmọ ọdún mẹ́rin báyìí ó ti pé ọmọ ọdún mẹ́rin bàbá sì ń sá fún un bóyá píkṣọ̀ ló fi ń dá bàbá rẹ̀ mọ̀ lórí fóònù. so ó sì súnmọ́ kí wọ́n náà máa gbọ́ mi báyìí ó súnmọ́ kó máa gbọ́ mi ọlọ́run ká ló fẹ́ ọmọbìnrin yìí ma kò sí problem but ọmọ yẹn ìwọ náà mọ̀ ọmọ rẹ ni ìwọ náà ọmọ rẹ ni torí pé ó fi kankan sọ fóbìnrin rí ìwọ kọ́ ló lóyún o ọmọkọ́mọ rẹ ni ṣé tó bá gásí pé bí bàbá tiẹ̀ bó ṣe ṣe wọnú fún ìyá rẹ sọ̀rọ̀ rẹ ó tó bó ṣe ń tó lọ́hùn má da ayé ọmọ ìrú má da ayé ẹ̀rù ńṣe ni kí òmùgùtọ́mọ rẹ obìnrin tó sì bà lè lélẹ̀ torí pé obìnrin yẹn sì ń kà ọ̀kún pé òun sì lọ́kọ ó sì ń kà ọ̀kún pé òun sì lọ́kọ òun fìgbà kankan sọ fún pé ọkọ ọlẹ́rìí so òun fìyà jẹ arábìnrin ó sì ń fìyà jẹ ọmọ tó bí. bẹ́ẹ̀ sì ni ọ̀fẹ́ kọ́ ló ń fìyà jẹ wọ́ ìwọ tó ọ̀fẹ́ kọ́ ń fìyà jẹ ọ wá ètò fi ń fìyà jẹ ọmọbìnrin yìí àti ọmọ tó bí fún ọ so àmọ̀ràn tí màá fún ọ níbi tọrọ dé dúró yìí ni wípé alákọ̀ọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ó sábà máa ń tẹnu mọ́ ìbẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ọkọ àti aya. ó sábà máa ń tẹnu mọ́ ìdẹ̀rù ọlọ́run torí náà usik usika bitaqwa Allah azza wa jalla mò ń pa ọ́ láṣẹ pé kò bẹ̀rù ọlọ́run kò bẹ̀rù Allah mọ̀ pé bó o sì nàìjíríà ibi tó wà ọwọ́ ọlọ́run náà ló wà ọwọ́ ọlọ́run tú ọ agbára ọlọ́run ká ọ má jẹ́ kí ọmọ tó bí má jẹ́ ó sọ́fà bàbá láì tí ì kú bàbá rẹ̀. àníṣe kò sábúrú ń bi kó sọ pé ò fẹ́ ọmọbìnrin yìí mọ́ pàápàá jùlọ tọmọbìnrin bá sọ pé òun ò ní fi ẹ̀sìn tóun ṣe òun ò ní fi í lẹ̀. Okay? ẹnìkan òwúlẹ̀ rán ọ pé kó o fi nàṣọ́ra ṣaya ìwọ ló ṣe àtọ́júràn ìwọ ló ṣe àtọ́júràn o bóyá ọmọbìnrin náà wá ń gbọ́ mi bóyá òun náà lè gba Islam tó bá gba Islam pálíkì àmọ́ rẹ̀ she is welcome ṣùgbọ́n ọmọ yìí gangan ọmọ tó bí fún ọ yìí tètè báyìí kó o. ṣe ètò bí ó ṣe lọ sọ́dọ̀ lọ́dọ̀ bàbá bàbá tó bí wọ kí wọ́n mọ̀ pé ọmọ àwọn ni rán àbúrò rẹ tó ọmọ rán sóbìnrin àbúrò rẹ tó lọ́ba ọ̀pẹ ọmọ tẹ̀sí lórúkọ rán sí padà ọmọ yẹn kán kí wọ́n mọ̀ pé ọmọ yín kan tó wà ń ta òun rèé kó sì máa ṣe ojúṣe bàbá lórí rẹ̀ tó o bá kùnà láti ṣe bẹ́ẹ̀ kò ní dáa kí aláwọ̀ kó gbọ́ ọmú pẹ̀lú ọwọ́ líle ó yẹ kó bẹ̀rù ọlọ́run bákan náà ọmọbìnrin yẹn náà ọ̀kan lè ba ayé rẹ̀ jẹ́ báwọn kò kò bà lè lélẹ̀ òun ó mọ ó lè gẹ́tì táìpù obìnrin tó sì ń tó sì ń tó ń kíp ara rẹ̀ ó lè jọmọlúwàbí tí ó sì máa gbà pé òun sì lọ́kọ òun sì lọ́kọ torí pé àwọn obìnrin tẹ́mátẹ̀sí mọ̀ pọ́kọ àwọn wà ní àbúrọ́dù wọn ì fẹ́ já ọkọ wọn lẹ̀ ọ̀la èké tó bá lọ sékù wọ́n lè jálẹ̀ wọ́n sì mọ̀ pé kò sí owó mọ́ sí ní èkó but ìtọ́ba wà lábúrọ́dù wọ́n ìfẹ́ jálẹ̀ ìmọ̀ prestige ní kàkún kan sọ pé ọkọ̀ àwọn o àbúrọ́dù ló wà prestige ní kàkún ìbá àmọ́ de pampers fún yarúgbó wọ́n kàkún iyì wọ́n kàkún ẹ̀yẹ ó ṣeé ṣe kí ọmọbìnrin yìí ó ṣeé ṣe kí ó sì gbà pé wọn náà sì lọ́kọ òun introduce Islam sí pé kó gba Islam kí ìgbéyàwó yín kó lè nítumọ̀ dáadáa so ìyàwó ètò ọ̀fẹ́ ní òyìnbó mọ́jọ́ òdi ti Nàìjíríà lọ́wọ́ tí eléyìí bá gba Islam tó bá gba Islam so má da ọ̀rọ̀ rẹ̀ rú tó o bá sì mọ̀ pé o ní ìdí ẹ̀ mọ́ declare àtọ̀ láti pé o ti kọ̀ ọ́ lẹ̀ torí ọjọ́ kìíní àná tó o fẹ́ fẹ́ náà i love you ló wí ẹ fún mi kí n fi sí ìyàwó òun ló wí so tó o bá ṣe mọ́ náà ẹnu náà ló fi sọ̀rọ̀ náà o wá búlọ́ọ̀kù láyìn o bá búlọ́ọ̀kù láyìn sọ́lọ́hún ò mọ rí ọ ni sọ́lọ́hún ò mọ rí ọ ni nígbà míì ń bẹ tó dá sí wípé ọmọ ẹni tíyàn ta lóko dànù báwọn ọlọ́run lè fi dìyàn láyé kó tó fi gbìyàn lọ́rùn Allah subhanahu wa ta'ala ó lè fi bi alábòsí láyé kó tó wá tó wá jẹ́ ń yà lọ́rùn èyí á máa ṣẹlẹ̀ nígbà míì tó ká sí pé kéèyàn kan bí ọmọ kan kó sì kó sì dọ́gbọ́n dọ́jì fọmọ yẹn kí ló bí fún nígbà sọmọ kí wàá dọ́jì rẹ̀ kí ló bí fún àwa dọ́jì ọmọ yẹn kò ní ṣe bẹ́ẹ̀ ni kò ní bàbá rẹ̀ obìnrin ní àmọ́ kópa yóò máa dààmú lórí ọmọ tọmọ yóò fi wá jẹ nǹkan so ìgbà mi bẹ sọgá sí pé aláwọ̀ wa dẹ ìdààmú sínú ayé ọkùnrin yẹn tó ní ọmọ. Allah ò lè fúnlẹ̀ mọ́ yóò fúnlẹ̀ mọ́ débi wípé àwọn tí ń bá ẹ̀mí òkùnkùn ṣiṣẹ́ pọ̀ àwọn tí ń bá àlùjánu ṣiṣẹ́ pọ̀ wọ́n padà rínà rí sí wọ́n padà rínà sí pé ayé rẹ̀ ò lè dáa àfi tó bá gbọ́ ọmọ tó ní ta tó bá gbà padà tọ́lá dé sí lọ́rùn tọ́lá dé sí lọ́rùn àwọn ẹlẹ́mìí gbígbé wọ́n padà yọ ọ̀rọ̀ yẹn gbọ́ láti pàṣẹ àwọn àlìjẹ̀nu tí wọ́n fi tóra wọn létí wípé ọkàn ní òríṣe ní òléríṣe tó èkú e àtìgbà tó ọba tó gba ọmọ rẹ ti ń bẹ́ ń ta padà kí là ń ṣe báyìí sí ẹ ọbí ọmọ ọmọkọ́mọ rẹ ni wàá ń jọ̀jì ara rẹ. tọ́wọ́ adi lọ́jọ́ ọ̀la tọmọ ẹ̀ bá wá yá rí àwọn akẹ́wù lọ́rùn rẹ ni ẹ́ ẹ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. àmọ́ so kí arákùnrin kó bẹ̀rù ọlọ́run kó sì ṣe àtúnṣe ìyẹn ni àmàràn tí a fẹ́ gbà kí aláwọ̀ kó tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe. ìbéèrè kejì ọlọ́ba yìí pé ẹ kan òun àti ìyàwó rẹ̀ wọ́n ní mùṣkílà wọ́n ní problem láàrin ara wọn so ni àwọn bá ń gbọ́ ariwo ẹlẹ́à láti inú ilé tí ń sọ pé ẹ gbà o ẹ gbà o ó ti fẹ́ pa mí o ó ti fẹ́ pa mí o tí àáfàá bẹ̀rẹ̀ sí ni máa lu ẹlẹ́à rẹ̀ ẹlẹ́à rẹ̀ tó fẹ̀sùn àìgbọ́ràn kàn so àwọn èèyàn wá dìde sọ̀rọ̀ yẹn pé àáfàá ẹ sílẹ̀kùn ẹ má lu arábìnrin ẹ̀ka sínú ilé ó ní ọlọ́run gan ló sọ pé ẹ lù wọ́n tí wọ́n bá ti gbọ́ràn. Ah,